náà ọba kí ó fi wá ṣe kúnjẹ dáadáa ìbéèrè ọmọ ìyá wa lóbìnrin nípa wípé ọkọ àwọn ó ti sọ àwọn di pọ́ńchì báàgì nínú gbogbo ìgbà ni àwọn máa ń jẹ̀yà dáadáa láti ìgbà táwọn fi bí ọmọ alákọ̀ọ́kọ́ táwọn fi bá lórí ọmọ di ó di ara wọn ò sì padà gbé mọ́ kò fi wá ṣe kúnjẹ dáadáa wọ́n wá kúrò nínú ilé wọn lọ sọ́dọ̀ àwọn òbí wọn ṣùgbọ́n wá padà ń sọ ọkọ ní káwọn túká kọlọ́ba kò fi wá ṣe kò gbé dáadáa àkọ́kọ́ ni pé nǹkan ìbẹ́ ṣe sọ ó jẹ́ nǹkan ìbànújẹ́ tó ń banújẹ́ gan torí ń pé sísọ tẹ̀ ń sọ ẹ tún lo àwọn slang oríṣiríṣi ebi ohun téèyàn ti ń jẹ ó túmọ̀ sí pé ìmáa lu ara ẹni ó ti di nǹkan ẹ̀bá ń sábà á ah, eléyìí ó jẹ́ nǹkan burúkú tí Islam sì lòdì sí ìgbésí ayé lọ́kọláya a fẹ́ ká gbé lórí ká máa lura wa gẹ́gẹ́ bí mùsùlùmí ọkùnrin àti lóbìnrin ọlọ́run ní lè tásìkò nu ilẹ̀ ìhà tẹ́lẹ̀ má bá tẹ́lẹ̀ má bá ẹ̀ bá sí wọn lọ́dọ̀ so ọ̀rọ̀ ọkùnrin àtòbìnrin ìyẹn náà bá fẹ́ kó jẹ́ kájọ síra wa lọ́dọ̀ kí ọkọ tí ìbáṣepọ̀ láàárín ọkùnrin àti obìnrin tó bá ti wá di ogún lólùlùlù eléyìí látẹ̀wòlè búdà wà láti mu ọlọ́run ni ẹ má ṣàbòsí ẹ sì má gbà kí wọ́n ṣe àbòsí sí yín ibi eléyìí ó ti ń di nǹkan tí ó burú tí ọ̀rọ̀ márèèjì bá dẹ̀ ti ń lọ wípé ọkọ ju ìyàwó ju gbogbo gbà wọ́n sì wá sọ́sọ́sọ́ tí ó fẹ́ tí ó fẹ́ jèrè ohun tó máa ń da lọ́pọ̀lọpọ̀ gbà àsìkò náà ni pé kí wọ́n bá wọn dá sí i kí wọ́n wo kí ló ń fa lúlù tó bá jẹ́ pé àwọn nǹkan tó ń fa lúlù yẹn tí wọ́n lè dẹ́kun ẹ̀ tán bá dẹ̀ dẹ́kun ẹ̀ tá a jẹ́ sábàbí kán má lura wọn mọ́ ó dáa ṣùgbọ́n tó bá jẹ́ pé lúlù yà kọ́ńtínú ìlú àtàtì ń gbé ní ìlú tó tún lọ́fẹ̀ẹ́ ni ọjọ́ tó bá di pé èèyàn kan pa èèyàn kan torí pé obìnrin tá à ń lù gbogbo ìgbà ọ̀lẹ ni òun náà ni èṣù lè mú kó nawọ́ mú nǹkan kan kó padà là á mọ́kọ lórí àbí kó múbi tí ò da lára kó bù jẹ tó lè padà fa ìpalára àbí ikú fún ọkùnrin lẹ́nu náà obìnrin tó ń lù náà lè dàbò tó tọrọ bá ti ń sí tí wọ́n bá kọra wọn ìgbà àwọn tó ẹbí àwọn tí bá ti bá wọ́n wá sí pé Islam Islam fààyè gba ọkọ àtobìnrin ọkùnrin àtobìnrin kan fẹ́ra wọn bákan náà ó tún fààyè lẹ ọjọ́ tí wọ́n bá rí wípé ìbálòpọ̀ ìbáṣepọ̀ ìbágbépọ̀ ìkò kẹrin tí a máa jẹ́ ká làáfíà mọ́ ohun tó dáa jù náà ni pé kí wọ́n yára wọn tí ọ̀rọ̀ bá wá di pé nǹkan àkọ́kọ́ ti máa gbà yín nímọ̀ràn òun ni pé kí ẹ bá lè pe ọkọ yín ṣùgbọ́n kẹ pè wọ́n lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ afẹ́yìntì kọ́ bá wọn sọ̀rọ̀ torí pé ìkọrẹ ẹni náà ni ó máa ń rọrùn láti ṣe ṣùgbọ́n àti manage ẹ̀ máa nira àwọn ọmọ mẹ́rin tẹ́ ti fi kalẹ̀ àti tó fi ohun àti ìfẹ́ tó àwọn ọmọ yìí ó máa le nígbà tẹ́ bá ti separate àwọn ọmọ yìí lè padà bọ́ sọmọ tẹ́ máa pín wọ́n lè padà bọ́ sọmọ tẹ́ máa lọ fi háǹgì sáwọn òbí kan wọ́n lè padà di ọmọ tí ó jẹ́ pé ìyá nìkan lára tó wọn tó jẹ́ wípé àìwá sí bàbá ń bẹ́ apàdà máa yọ́lẹ̀ àbí kí ni wà lọ́dọ̀ bàbá tó jẹ́ páì sí ilé ìyá ẹ̀ á padà máa yọ ọ́ lẹ̀ tó ló fi nídìí àrùn jùlọ ṣùgbọ́n tẹ́ bá ti pa àwọn àfáàtàn bá yẹn dá sí tí wọ́n padà rí i pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ tó tó dájú náà ni tẹ̀túkà tẹ̀túkà náà ni tẹ́ bá wá fẹ́ ṣe àìdá látara pé ẹ ti kú ilé wọn náà tẹ́lẹ̀ ohun tó ń jẹ́ àìdá ìgbélé òun náà ni pé kẹ́ wá padà sílé ọkọ yẹn tó bá jẹ́ pé ọkọ ló mú wá pé òun ò fẹ́ yín mọ́ tọ̀lá kù nìyẹn ìyẹn fi di oṣù mẹ́ta òun ẹ máa ṣe ẹ̀jọ́ oṣù mẹ́ta nínú ilé ẹ̀ tó bá jẹ́ tọ̀lá kùrọ̀ ẹ̀ tó bá jẹ́ àlà olóhùn ni tó jẹ́ pé ìyìnlẹ̀ sọ pé ẹ̀ṣẹ̀ náà tẹ wá di máa dì lọ́dọ̀ ọkọ̀ pé kó kọ́ kan ni ẹ fi ṣe gbélé tòun tó tẹ̀ jẹ́ sẹ́ríà náà ni pé ó jẹ́ mi ọkùnrin yẹn torí gbọ́dọ̀ ọbagun òfẹ́ kí inú ilé wa kó dàrú kó tú tòun tẹ́ bá padà sílé ọkùnrin yẹn látara kóbìnrin múra dáadáa ó tún lè ṣe ń ṣùgbọ́n ìṣàwọ̀ àsìkò yìí sì ni ọkùnrin a máa fún ní oúnjẹ tó dáa jẹ a sì máa fún ní kọ̀ǹdíṣàn tó dáa láti máa gbé láwọn àsìkò tó bá fi ṣe àìgbà yìí ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin àárín àsìkò yẹn padà máa ronú pé á ah, lọ lọ làákàyè lè padà obìnrin náà tó náà wọ́n pọ̀ ń lọ làákàyè lè padà kọlura wọn níbi pé wọ́n so ìta tó ń ṣe yẹn ti dé nìyẹn ti dọkọ àti ìyàwó padà ni so látara kí dáadáa mọ́ èdè máa ṣẹlẹ̀ ní ṣẹ̀rí àti ní ilé ọkọ òun náà ni kí wọ́n ti ṣe ṣùgbọ́n tá a bá wá rí i pé tí obìnrin bá wá padà sílé ọkọ lẹ́nu tó fẹ́ fi àìdá ọkùnrin tó já pààyàn tó jọ̀dá rẹ̀ ó lè lo àṣà advantage kó wò pé jẹun kó yanjú ọmọ yìí tòun tó bá ti di pàpáyà rẹ̀ àbáwọn òpóbìnrin gan tí nǹkan bá ṣẹlẹ̀ látara ìbínú ó lè padà wò ó pé jẹ kóun tiẹ du ọkùnrin náà kó máa lọ sọrùn kò tètè bá ti wà ńbẹ àní jẹ kí ó ṣe nílé wọn tó bá jẹ pọdọ àwọn ẹbí ọkùnrin láwọn bàbí àbí ìyá báwọn ẹbí ẹ lóbìnrin bá lè lọ bẹ lọ ṣe kò dà tí ó bá wá kí n ṣe bó lè lọ ṣe bẹ́ẹ̀ náà ó lè lọ ṣe ní ọ̀dọ̀ àwọn tó jẹ́ òbí tiẹ̀ náà so bí ó bá ṣe ní bó bá ṣe gbà náà láti ní ọdún máa mú àlàáfíà wọn òun náà làwọn àṣẹ abẹ náà ọba kó mọ wa tọ́ yín lọ sọ́nà kó sì lọ wà kọ́ yín lọ ṣe ẹni tó jẹ́ ọkàn fún yín náà tẹ̀ fẹ́ kọ́ yìí tó bá jẹ́ orí wà níbẹ̀ tẹ̀ kọ́ra yìí kọ́nà fi ṣe rọrùn tó bá jẹ́ pé aburú ní kẹ́jọ wà pọ̀ olóńgbà jẹ́ dáadáa kọ́nà ọba kó jọ kó bá wa ṣe fún yín kọ́nà kó sì ṣàánú ẹnì kọ̀ọ̀kan kó fi wá ṣe kò gẹ́ra dábàá ọ̀kan lọ́fíìkùn